به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة ترك الأمة على المحبة البيضاء لا يزال عن نهارها لا يصرف عنها إلا هالك يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بصر منهما رجالا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله. العصبية من الأدواء التي تقتل البشرية الوجه المعمورة وهي حالقة وتفسد ذات البيت وتعقم وتعقم الجو وتنقص البلبلة بين الأمة وهذه فهذا الداء قد يصل بصاحبه أي داء عصبية إلا أن يكون سببا في قتل غيره من البشر هو الذي اتصى بهذا الناس السيد وهذا الوقت القبيح أي هو المختص بالعصبية والعصبي هو الذي يقبض لقومه ويحامي عنه هو الذي يغضب لعصبته ويحامي عنه والعصبة هم الأقارب من جهة الأدب أي يغضب لقول العصبة ويحاج عنهم على الباطل وعلى الرد إن كان بحق فهذا شيء محمود وهذا شيء طيب ومرحب به لدى الجميع أما أن يأتي راجل فيصرف قومه على غير الحق ويحامل عنهم بالباطل ويحامل عنهم بالباطل والحامية عنهم على الباطل ويدافع عنهم على غير الحق ولو تزوج أو يقلب على غيره تعصبا لقوله ضد غيره فهذه هي العصبية المنقولة التي أبرزت التي أبرزها شر الله سبحانه وتعالى فلا غرو أن النبي صلى الله عليه وسلم حذرنا من هذا الداء وجعلنا ندرك مدى إفساد هذا الداء إذا تقرب في أي قوم من الأقوام أو في أي قبيلة من القبائل قال النبي صلى الله عليه وسلم ليس منا من دعا إلى عصبية وليس منا من قاتل على عصبية وليس منا من مات على عصبية فهذا وعيد الشديد واتبعه النبي صلى الله عليه وسلم على من يمارس هذا الخير الشنيع وعلى من ارتقم فيه وثبت فيه هذا الداء الذي إذا أصيب به الإنسان يكفيه أن يكون من أشرار الناس والعياذ بالله فقال ليس منا من داعي العصبية أي أي شخص داعي العصبية إلى مدافع إلى مدافع لعصبيته لعصبته بحق وإلى المحاماة وإلى المحاماة عنهم على الباطل فقد بدأ النبي صلى الله عليه وسلم من الشر فقال ليس منا فقال ليس منا من دعا إلى آخرة قضية وليس منا من قاتل على قضية فكذلك من قاتل على قضية ليس من منا أي ليس من أمة النبي صلى الله عليه وسلم يعني أنه وقع في كبيرة من الكبائر توجد على على العصبي دخول النار إذا لم يعف عنه الله سبحانه وتعالى أو إذا لم يستكن لها سبحانه وتعالى ثم ختم حديثه الشريف صلوات الله وسلامه عليه وليس منا من مات على عصبية أي شخص دعا إلى عصبية أو قاتل عليها أو مات عليها فقد بشره النبي صلى الله عليه وسلم بأنه ليس منه أي أنه وقع في غرب عظيم وجرم كبير وجريمة أمة إذ تلك الجريمة تصليه النار إن لم أدركه إن لم يتدركه الله سبحانه وتعالى إلا امتلك الله سبحانه وتعالى بلطف منه ورحمة منه سبحانه وتعالى وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر أخرجه الإمام أبو داوود والإمام الترمذي من نصر قومه من نصر من نصر قومه على غير الحق وهو كالبعير المرجع من جبل المرجع وهو يرجع بذنبه فهو كالبعير المرجع فهو يرجع بذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم أي كل من وقع في عصبية أو حدثت منه عصبية وشأنه كشأن بعيد الذي تردى من شاهد من جبل أو من من أي من أخذ علو سواء كان ذلك العلو شاهد أو جبل أو غير جبل ألم في البيت وسقط وسقط ذلك البعيد في البيت وهلك فيها وهلك فيها فمن رمى البعيد لا بد من نزعها من نزعه ببلده أي صار به يرفع به أن ينزع ويرفع ويرفع من البيت ببلده من قبل بلده أي أن من من وقع منه ذلك يعني أن من وقع منه ذلك أي العصبية ومن تعصب لقومه ضد غيره فقد وقع في الإثم والهلك بقى الذي يتغدى إلى الجبل أو المصطاد في البيت هلك الإله حتى أصبح يرجع ويرضع بغلبه حال لك أشد حال ذلك والبعير ولذلك عرفنا أن هذه القضية ما دخلت في قوم إلا أخذته وما مورثت في أي دولة وفي أي قبيلة إلا شتتت شملهم وفرقت جمعهم كحالنا في بيتهم على المسلمين البدار البدار إلى الخلاص من هذا الداء وعليهم السعي بأنفسهم إلى النجاة من هذا الوباء الذي قد انتشر الذي قد انتشر إلى كثير من المسلمين ليكونوا فائزين المتحين بما يقدمونه من الأعمال الخيرة من طاعة الله سبحانه وتعالى وطاعة رسوله صلى الله عليه وسلم في الدنيا والآخرة وإلا فهذه العصبية إذا إذا ابتلت به أي شخص مهما كان مكانه ومهما كان مكانه مهما أمام ومهما ارتفعت درجته والتقت منزلته في العبادة وفي الطاعة إلا محقته أعمالهم السيئة ونزل بها إلى الصفر والعياذ بالله الله الحمد والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد خطبة سيدنا الكريم والنفع العصبية العصبية مصدر صناعي مصدر صناعي العصبية يعني تبع شيء يعني العصبية اللي يعني اللي يعني التعليم انتباه الشيخ كان في نتون ولا والنظر في العصبية هذا التوليب بتهدو النهاية إلى غير ذلك الصف والغالي يقبل لعصبته ويحامي عنه والعصبة هم الأقارب من جهة الأب والانتباه بينهم تتريد تنزل سامعك látara àjọ ìtòrí ìjọ rẹ̀ ìtòrí àwọn alásùnà rẹ̀ yóò sì máa dìbẹ́ ìtàn alásùnà rẹ̀ lọ́dọ̀ àwọn mi ìyẹn ni pé lórí ìbàjẹ́ torí pé tí ìbáṣẹ lórí ìbàjẹ́ kí àwọn máa bo ọgbọ̀n tó bá súnmọ́ yẹn ó dẹ̀ tí ò súnmọ́ yẹn gan lọ́nà tó tọ́ ní ṣe rẹ̀ àfẹ́ rẹ̀ tí wọ́n sọ rẹ̀ bá fún jọ́lá súnmọ́ púpọ̀ torí pé èèyàn ṣe fihàn ṣe ọ̀rọ̀ tẹ̀lé náà lọ sí sàmà tààlà lábẹ́ ilé ìwò rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe ó ti dẹ́pẹ́ tó tó ṣe tó lápapọ̀ ẹ̀yìn nígbà tó ń dára sùnmọ́ rẹ̀ ó ti dáadáa fún mi dáadáa pé ó ṣe dáadáa sára sùnmọ́ so látara bẹ́ẹ̀ ìṣe ìkàwọn àyè ìbínú kẹ́ ọ̀bínú fẹ́ẹ̀nìkan tìtorí fámìlì èèyàn tìtorí alásùnmọ́ èèyàn lọ́nà tí ó tọ́ àbí kí wọ́n máa dá àrùbọ̀ kọ́ máa dìfẹ́ǹsì aláṣọmọ rẹ̀ níbi tó ṣe tí ò dá pé á ọmọ tí ọba ti dá pé tó súnmọ́ ọba ti ṣe ò tó sàdá náà kọ́dà bí ọ̀dà ọba kúrọ́ á òwòlò bọ́tà rárá nítorí sáré sọ náà ó ti tó tẹ́ǹtì náà rẹ̀ pé á àyè bára wíńtà torí pé fámìlì torí pé ọmọdé kan àjọ jẹ torí pé èdè kan àjọ kéwú torí pé nínú ọmọ àfa kan àjọ jẹ torí pé bàbá kan ìyá kan lóde wa àbí torí pé bàbá kan lóde wa torí pé ìyá kan lóde wa. lọ́jọ́ nǹkan wọn yìí ìṣòro ní ń jẹ́ àlàsàbíyá tí ṣẹ̀rí àbẹ̀rẹ̀ tẹ́lú tí wọ́n ní kò dáka ṣe kájìnà sí. torí pé ọlọ́run bá balẹ̀ fi ọlá ó ti ṣe wá pọ̀. ìrọ́lẹ̀ tó ti sá pẹ̀lú ntótó ìgbé ní kẹ́mà ní sọ̀rọ̀ pọ̀ ọ̀hún náà ní islam alislam á sọ̀rọ̀ fún kàwéyà bal akwa anas akwa awasir akwa awasir láti tọ́rọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà nù ọ̀hún ntótó ìgbé ní kẹ́mà ní sọ̀rọ̀ tó lágbàá jù nínú kẹ́mà ní sọ̀rọ̀ pọ̀ ọ̀hún amtanza ọ̀hún galọ́ lórí yìí. sẹ́fíkì ìjà àsopọ̀ tó náà fi sọ kálukú àpọ̀lú islam tá a bá lò dára ká sí sáàmù àtàkẹ́ láti inú rẹ̀ lọ sọ́nà lọ́tọ̀ àsopọ̀ tó ìjà lò àsopọ̀ láéláé ẹ ẹ sọ sí àsopọ̀ mi àsopọ̀ tẹbí àsopọ̀ tọ̀rẹ́ àsopọ̀ tí a jọ jẹ́ kọ́lẹ́ẹ̀gì níbi iṣẹ́ ní sùn ní ọjọ́ ike ìjọ tí mo ń já sọ̀pọ̀ ẹ máa sọ pé ajá ní aṣọ jẹ dóòjẹ ọwọ́ alẹ́ ìsìlámù gbogbo náà àwọn àsopọ̀ yìí wọ́n lè má sí tó bá sí wà yóò lọ ọ́nà kan tí àfihàn sàṣàpọ̀ tó jẹ́ pé àṣepọ̀ yẹn tí ọba ti ń sẹ́sìn bẹ́ẹ̀ á mà pé àṣepọ̀ tí ò jẹ́ kankan. látọ̀jú rẹ̀ ó jẹ́ ike ẹni tó bá ní kékeré nínú ẹbí ẹni tí ò jẹ́ ẹgbẹ́ tó sàmú ẹbí gbogbo ẹni tó bá ti sọ ọ́ pọ̀ tọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ti dára sí ara kí mùsùlùmí ti dára sẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ wọn gbọ́dọ̀ jẹ́ kíkọ́ ọ̀dọ́dọ́ tó wọ́n bá wọn ṣẹ̀kún tiẹ̀ kó náà bọ́ ṣe sáàmù rárá rárá mùsùlùmí gbọ́dọ̀ nífẹ̀ẹ́ bí rẹ bí ó ti nífẹ̀ẹ́ mùsùlùmí ó sì á máa kórìíra kófù lára rẹ̀ bí ó sì máa kórìíra kófù lára rẹ̀ tẹ̀sẹ̀ bí rẹ̀ asùnfẹ́ ní tí wọ́n fẹ́ akọ́jọ náà ní ẹbí àníṣàbà tí wọ́n tẹ̀sí bẹ́ẹ̀ ó kéré ìsopọ̀ yóò tó kankan kò díẹ̀ tí ìjà bá ṣẹlẹ̀ yẹn jihad bá ṣẹlẹ̀ táwọn mùsùlùmí ṣe jihad kí kí mùsùlùmí kí ẹ̀sìn táwọn ọmọ jẹ́ kí kó fi borí kó fi fọ́nká bẹ́ẹ̀ bí yẹn bá wọn àwọn ìsìlámù ń bá láì pé kí wọ́n bàjá kọ́lá bí wọ́n pé yóò kú láti ọwọ́ yẹn jihad jihad tọ́jẹ́ jihad gbogbo ìbọn ṣẹlẹ̀ láti kàn ní bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n jagun nínú ẹni ọdún wọn lọ́mọ tí wọ́n pa nínú ara ẹbí ẹ̀rọ nìyí tí yóò ṣe yóò ṣe sàkàmọ́ fún wa gẹ́gẹ́ bí sàkàmọ́ fún wa rí náà mọ̀ pé islam òun náà ní akọ àlọ́wọ́ aṣọ láti sábẹ́ pé náà àbúnáyà bọ́ṣà àlọ́wọ́ bẹ́ẹ̀ náà àbúnáyà bọ́ṣà so òun náà ní ohun tí tó máa ń sọ ìyàtọ̀ ju òun lọ́lọ́dọ̀ ló ń pè tó ń sọ ìyàtọ̀ so látàrí eléyìí ẹ̀sìn wọn ni a máa ń jà fún ìwé ẹ̀sìn lórí nǹkan ẹ̀sìn lọ́wọ́ àti lórí nǹkan yányá lórí nǹkan tí wọn tó bá ń bẹ lẹ́yìn ẹ̀sìn nǹkan tá a máa ń kà fún yẹn ẹ̀yìn ẹ̀sìn náà ló wà ẹ̀sìn ní àkọ́kọ́ ẹ̀sìn lọ́tọ́ lórí tí ẹ̀sìn bá ti wọ́n wà láti lọ́tọ́ ẹ̀sìn bá ti wọ́n wà lára rẹ̀ tí ẹ̀yìn ti jẹ́ mùsùlùmí tó ti jẹ́ mùsùlùmí lò kò ẹ kó sí àtọ́lá àárín mùsùlùmí ìlú ìjọba náà máa wọ́n bá ṣe máa lóyún èèyàn ṣe máa ń yàtọ̀ sí rẹ̀ èèyàn pé mùsùlùmí fi yàtọ̀ sí rẹ̀ ẹni tó jẹ́ kòkí bí wọ́n ṣe fẹ́ràn rẹ̀ bí wọ́n ṣe máa bá ṣe ọlọ́tọ̀ sí ẹni tí ò jẹ́ kòkí mu mùsùlùmí torí pé ní òyíkéyìí mùsùlùmí yorùbá náà àdàpàdélé ìmáàní wọn bá rẹ wọn bá ṣe lójú wọn ìmáàní tí wọn bẹ lára rẹ̀ àdàpàdélé máa يعني المؤمن العاصي يوالى بقدر إيمانه ويعاص ويعادى بقدر إيمانه يعني على قدر وعلى حسب وجوده ومعاصيته بحيث ما ما ما قلوبه وما من ذاك الرجل امتلاش الناس شنو يوم درس الناس هم دقيقة لا بد من البراءة لا بد من البراءة من أي كائن ولو كان غادا من من الإنسان so kódà bó jẹ́ pé yàrá bó jẹ́ pé ọjẹ́ ẹgbẹ̀ kan náà ẹgbẹ̀ kan náà lè jẹ́ àbájọ́ pé ní dáhà àbí kankan dáhà so èyí tó ń jẹ́ pẹ̀fẹ̀ rí so ìyọ́n ní bàbá ọkọ̀ ìyẹn bá wọn ṣe wípé a ah, ẹ̀sìn kan náà ni àbí kíní kan náà ni àbí bí wọ́n ṣe bá mùsùlùmí ṣe náà ṣe ní láti mùsùlùmí náà bá fi náà bá náà ló lọ́wọ́ so látara bẹ́ẹ̀ n ti ń jẹ́ àtàbí àwọn ẹgbẹ́ pé èyíkéyìí nǹkan ayé ó bí ọ̀rọ̀ pé ìlú àtẹ́fẹ́ ní ọkàlùkù yàtọ̀tọ̀ ẹbí ọkàlùkù yàtọ̀tọ̀ àdúgbò ọkàlùkù yàtọ̀tọ̀ ìyànà ọkàlùkù yàtọ̀tọ̀ àwọ̀ ọkàlùkù yàtọ̀ ìpínlẹ̀ ọkàlùkù yàtọ̀ orí tó náà ṣe ọkàlùkù yàtọ̀ àjọyọ̀ àṣàbíyà ìtòlì àwọn kan yẹn torí pé tó náà ṣe ó ti kó sínú àrùn tó jẹ pé tó náà bá ní kórìwòsàn so ó lè parun kana na dofin wa wani Allah na zarka ya mutana ba kullum ya bita ba kana kullum kana ko shi Allah iwo sa ta dare na ko kai won fi asali ya Allah tin dare ana ya kin fi le ya ba fi le in shire ni in shire ni kana ko shi Allah so be ke ya mutana da mu e ke mutana da en ce ke ya man da na ya Allah ba ọgbọ́n ẹ̀ náà ni pé kó ṣe kí ni kó wá àdáwà ọ̀nà dìrẹ́lìkà dá nítorí jẹ́ oògùn tí ó bá àrùn yẹn mu kó wá kó bá kó wá kó lò sí oògùn tí ó bá àrùn àṣàbíyà mú náà nítorí oṣù àṣàbíyà rẹ̀ tó àṣàbíyà yìí ti máa ń fà tó fi tẹ̀sán àbọ̀wọ́ lọ́dún ìmọ̀ ń fi ìmọ̀ àwọn àbọ̀wọ́ àmọ̀dọ́ ọ̀dọ́ pé ó tóbi. من ذلك وترفع بين الناس مفاسد عظيمة بين وتنزل أو كان بعدين كسر كذا من ذلك فوق على ناني كي èèyàn máa ṣe kéèyàn máa kí kí kí ẹ̀gbọ́n kéèyàn máa gan ẹ kéèyàn máa ṣe lára torí pé ní a ọ̀rẹ́ tó náà ṣe fún agbára kìí ṣe ọmọdé tó wù àbí kìí ṣe ìjọ mi kìí ṣe ìlú mi kíní kìí ṣe ìlànà aláwọ̀ mi أما أمادة الحق دولاي الحق دولة أي أن يبنى شخصنا على غيره ونفتي يوم أن كما ديامان كما ديامان إنه سياسة بيها دالي بين بين إنه تطمان دالي وأنا من كل الضم الضم يقول إلى أنت بقى تنيا لا ولا يا ملا يوم أقول بنتي بس àwọn tí ìbá ti ṣe èèyàn rẹ̀ kọ́dà tó máa ń da ju èèyàn tiẹ̀ lọ àgbọ̀ntò àbá da ju nínú àwọn èèyàn tiẹ̀ lọ á ah, ìgbà tó ti ṣe èèyàn rẹ̀ yóò ṣe kì í yóò pè é torí tí bẹ́ẹ̀ ni tí wọ́n máa ń fà ní pé gbogbo tí bá ti ń jẹ́ orí ẹni tí bá ti lẹ́yìn tó bá ti jẹ́ ẹlẹ́yàmẹ̀yà yóò bẹ̀rẹ̀ pé kí àfi lóhun àfi àwọn tó jẹ́ látòun kọ́ máa náà ń jẹ́ nínú mùsùlùmí níjọ́bí tẹ́ kó sùhánù náà ọ̀rọ̀ tẹ́ kọ́ fọ́ká àwọn ọ̀nà oríṣiríṣi àdókòwò ti sàyà gbàǹdà ẹlẹ́yàmẹ̀ yóò sì mú yóò sì tí ó sì tó sì tì lọ́dún pétọ̀ kó rẹ̀ ọwọ́ àmàsọ́rọ̀ àbí ọ̀gá àlẹ́bù rẹ̀ ọwọ́ àmàsọ́rọ̀ níbì kan ẹlẹ́yàmẹ̀ àbí ń nínú tó ẹlẹ́yàmẹ̀ àti máa fà òun náà ni pé kò ní jẹ́ kí wọ́n gbẹ̀ nǹkan tọ́tọ́ sí tọ́tọ́ tí ẹlẹ́yàmẹ̀ bá ti pọ̀ nínú bẹ́ẹ̀ mọ́tò bá wá mi wáyé inú tí ń dààmú àwọn Nàìjíríà ẹlẹ́yàmẹ̀ yà ń tọ́ bá tọ́ síbì kan àwọn ọ̀dọ́ kọ̀tọ́ sí wọn tó ní pé mi ò fẹ́ náà wá wọn yẹn ṣe lédè wa ìdúkàn dàda akọ yìí kò bá wọn rárá ẹ ká máa ṣe fúnra wa ìfàsẹ́yìn ni ó yẹ torí pé ìlú akẹ́kẹ́ àwọn ibi kan kàn dá ibi kan bẹ̀rẹ̀ pé yóò da yóò ṣe wò ìkọ̀ ní ṣe wò kò lè fi ìtúrẹ́ lẹ́yà ní ẹ̀. àdúgbò tó tó máa ń fara ní pé kìí ṣe kí lè fà lọ́síwájú fún mi torí pé ọlọ́run ẹ̀gbọ́n ọlọ́run ọlọ́run bá kún káàkiri ọlọ́run bá fẹ́lẹ̀ lọ́wọ́ eléyìí bó ṣe ń fa fún nàìjíríà ya ara o àfàwà àfàwà àwọn ọmọ wa náà àwọn náà ní àwọn náà pé àwọn ọmọdé ká máa róòlù wọn ò bí àwọn ká máa róòlù àwọn ọmọdé ká máa róòlù wọn bí àwọn ká máa ká máa ká máa tẹ̀lé wa ní kò sẹ́ni tí wọ́n gbé lẹ́rù kò sẹ́ni tí wọ́n gbé kọ́mọ jọ́nà yìí gbogbo tí ń jẹ́ àtúbáàbù tí wọ́n ti ń jẹ́ àtúbáàbù àtúbáàbù ẹ̀fẹ́ pé ìyẹn máa ti ń jẹ́ pẹ̀lú àtúbáàbù tí wọ́n lára yẹn. wọ́n wá àkú bìnnẹ́rì kàṣẹ́ yìí mímọ̀ láti pápẹ́ ṣẹ́ńtà ìgbà ọ̀gbọ̀dọ̀ sáyẹ̀ òun ló ti dáàtọ̀ sí kọ́ nìkan yẹn ju ẹgbẹ́ kò sí sábà bí tó ti bèèrè kan lọ akáwà tó ti lálàlá àdìkọjẹ kìíní lálàlá àdìkọjẹ kìíní yóò bà tẹ́lẹ̀ nípa tí ń bàjẹ́ lọ́mọ pàtẹ́ yìí nínú tí nínú abúlé máa ń bá náà ní pé àná pàṣẹ àbí kí wọn máa parọ́ torí pé ẹni tó wá bẹ́sẹ̀ náà lẹ́yìn yóò parọ́ kò sí ó sì ń yóò parọ́ yóò parọ́ torí ìpínlẹ̀ ntọ́ba ntí tọ́ba bá tọ́ba bá nǹkan òní sọ alikálíbọ̀ ni mọ̀kànlá pàtó alikalámi lọ́wọ́dẹ̀ asẹ́kọ̀ọ́ mọ̀kànlá pàtó alikalámi lọ́wọ́dẹ̀ kí nǹkan tí yẹn ń sọ máa ń bá ń tọ́ tẹ̀lé mu kẹ́nìkan jalè lọ́wọ́ pé nípa mi yàrá fún mi ó ní rárá wọ́n á gbé sámi lọ́wọ́ tó ní ṣẹ̀dá àwọn ìgbẹ́ tó máa bá kú lọ́wọ́ tó máa ní kankan báyìí àdúgbò tí wọ́n ti lọ ṣẹ̀dá náà wọ́n sàlẹ̀ mọ́ tẹ̀lé bá wí ó ní rárá o nínú àwọn ọmọ ẹ̀wọ̀n yìí. ìtura àwọn ọtí wọn ní ọba lẹwà rí nítorí pé kí wọn náà ti ká má ṣe tó mọ ọ̀rẹ́ wa ẹni tó bá ti mú tí ó ti ṣe tí wọn ti ẹni tó bá ṣe tí ó gbọ àwọn yóò lẹwà káyì ẹni tó bá ṣe tó ti gbé lọ́wọ́ gbé lọ́wọ́ ẹni tó bá ṣe tó ti pa wọn pa ìyẹn lẹ́ẹ̀kìlá yín lọ tẹ bá jẹ pé tó ní bíbí tẹ bá jẹ tó bẹ̀rù wọn wà èsì pé tó bá jẹ̀bi nǹkan ẹ bá tẹ́lẹ̀ jẹ̀bi tó kí wọ́n máa dẹ́gbẹ́ àti kílára kílára wà kó kílára jẹ́ kílára ga fún kílára jẹ́ báyìí kílára jẹ́ báyìí gbogbo ní nfa náà àsọ̀bí yíya tí bá ti wá rí bẹ́ẹ̀ tẹ́yìn òṣèlú ẹ̀fún ara yín tẹ́yìn lè ṣe dájọ́ fún ara yín tẹ́yìn síbi tí ó dé pé kò lè pa kẹ́kẹ́ dédé fún ara yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè ṣe máa lò mí náà tẹ́ bá bá ṣe ọlọ́run ló fún mi ṣe látara bẹ́ẹ̀ ìgbàjọ́ wa pọ̀ nùlù kí ló dé tí àwọn àgbàlagbà ọ̀lẹ́ máa ń tẹ́wọ̀n látọ̀tẹ́ máa bí wọ́n ti ní gbà kan nígbà tó ti jẹ́ pé ọmọ ẹlòmíín náà àbámọ ọmọ ẹlòmíín náà ti ń ṣe ìbàjẹ́ tí wọn dájọ́ tẹ́ tí wọ́n dájọ́ tẹ́ sí máa ń dá ńgbà kan ló fi jẹ́ pé àtọ́mọ ẹni tó máa ń gàdí àbámọ tó ṣe máa ń gàdí ẹgbẹ́ ike tó bá ti kí ní bẹ̀ àbámọ èèyàn ńlá kan náà dúdú àbí nìyí tó bá ti ṣe tó mú jẹ àwọn ẹlòmíín náà máa ṣe ó ṣe kò ṣe wọn máa ṣe tábẹ̀ rẹ̀ wọn máa ṣe lóko rẹ̀ sódà ìbàjẹ́ máa rárá gbogbo wọn tó wá bí ọmọ ẹ̀yẹ torí kéèké kàtó dàgbà ọ̀gá náà kéèké kàtó dàgbà náà ẹ̀yà àbí kí á bọ́ lẹ́ ká bá sọlẹ̀ àlàyé alẹ́ láti lè gbádùn ìyẹn ni pé gbogbo tó bá ti wà gbogbo tó bá ti wà gbogbo tó bá ti wà àbí kí á bọ́ lẹ́ ẹ̀ ẹ̀ bá káwá kí á má bọ́ lásán tí wọ́n fa tòun yà tí wọ́n sun náà. àbí àbí ọ̀gá ńlá ìyẹn bá ń bẹ láàrin ẹlẹ́yà náà yà ẹni tó wá burú dé kéé lọ́pin torí kí àwọn bá ṣe ẹlẹ́yà kọ́ńtì òun ni wọ́n bẹ́ ṣe ẹlẹ́yà náà fún àwọn ọmọ akúntì ọ̀tọ̀ sí wọn lọ́tọ̀ sí àbí ntọ́jáde fún kọ́ńtì ẹ̀ lọ́dún kan ṣàlẹ́lú àbí ara ah, ọmọ kọ́ńtì òun ló ṣe tí ọ̀dà wọ́n sọ pé tọ́jà ni ọmọ kọ́ńtì ọmọ kọ́ńtì mi ló ṣe lọ́ẹ́kọ́ lọ́dọ̀ sí kọ́ńtì tó bá tún jẹ́ pé kọ́ńtì náà lọ ṣẹlẹ̀ yóò tún máa wò pé ah, stéètì wo ló ń tàn sí wa sẹ́kọ̀ọ́ máa stéètì ẹ̀ náà ni tó ń ṣe fún kọ́ńtì náà lọ sí ọ̀tún tó tún máa ṣe fún stéètì ẹ̀ náà lọ́dọ̀ sí ọ̀tún wọ́n bá jẹ́ pé stéètì ọba tó ń stéètì ọba tó ń stéètì náà fún jọba yóò tún máa pé ah, hukumatu maale gbahaliya o lóko gọfẹtì o ní ilẹ̀ o lọ́pàá wọn kọ ń lókọ́ gbọ́ ìtàn ọ̀dọ́ pa àpọ̀tọ́ ẹ̀kọ́ ọ̀dọ́ máa tẹ̀sí kan náà nígbà tó dẹ́gbẹ́ kí ni nígbà tó dẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà ń dà wọ́n tàn so mọ́tò ẹ̀kọ́ ń tọ́ lẹ́tọ̀ sí ẹni tó ń tọ́ lẹ́tọ̀ sí ẹni tó wá láti bọ́tà tó dẹ̀tí yóò ní rárá kò lẹ́tọ̀ sí yóò ní kò lẹ́tọ̀ sí so àtikọ́ lẹ́tọ̀ ẹni tó wá láti dọ́wọ́ lọ́gà tó dẹ̀tí mo bá yẹ pé ọ̀nà ti jẹ̀bi wá láti nǹkan ní lọ dédé nǹkan máa bàjẹ́ yìí ọmọ náà ṣe kún bàjẹ́ kì kọ́ alábòsí tọ́ba tó ń kọ́ lọ ilé náà lọ́tọ̀ àdúgbò àdúgbò wọn lọ ti wá àdúgbò kìíní ni àdúgbò kìíní ni wọn tún máa pín pé àdúgbò àdúgbò wọn náà ilé ni lọ́tọ̀ kalẹ̀ ọba tó kalẹ̀ lọ́tọ̀ ọmọ ta ni wọ́n ti gbèsè àtọ̀bíyàwó náà fún wọn tó jẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àbí tó jẹ́ lọ́wọ́ àti tó ní kankan so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ mọ̀nà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ìdìbò àwọn adé ti pé a ẹni tí àti bàbá dára pọ̀ òun ni ìyẹn láti mọ̀ nìkan ọmọ tó jẹ́ dáadáa tẹ́lẹ̀ mi lẹ́tọ̀ọ́ sí a kò lè jẹ́ kè àbí tó jẹ́ kí bàbá àti jẹ́ nípa ẹ̀kọ́ àbí àpáyàpá tó bàbá pàǹkọ̀ tó bẹ́ẹ̀ pé bàbá òun tó jẹ́ pé ọmọ ìyá àwọn bàbá ni pé ìyá lọ́dọ̀ àwọn àti lọ́dọ̀ lágbẹ́dàpọ̀ bàbá lọ́dọ̀ àti lágbẹ́dàpọ̀ nípa ọ̀fẹ́ èwo ni kò wọ́n sí ẹni tí àgbẹ̀dà ọkọ̀ ni kò wọ́n fojú lórí ẹni bàbá dà ọkọ̀ bẹ́ẹ̀ náà bàbá yẹ pé tọ̀ bàbá mi bàbá nìkan ni ẹni tí ìṣòro àwọn bàbá wọn ara òun lọ́dọ̀ àti jẹ̀bi ibi tó ṣẹlẹ̀ yìí kọ́dà bọ́jọ́ fún bàbá bàbá jẹ̀bi bí ìdí ọmọ wa tó tó láti di débi pé ọmọ ìyá bàbá ọmọ ìyá bàbá wọn yóò tó ṣe kiri yóò tó ṣe yóò tó ṣe ta asúlùkù yàtọ̀ asúlùkù lábò nígbà wọn kára akàdáwó yàrá yàrá àwọn akàdáwó nínà tó nínà tó yóò tó máa ń ṣẹlẹ̀ àmì ẹ̀yà fún bẹ́ẹ̀ tó ń bẹ gbé àmì ẹ̀yà lásán bá bẹ́ẹ̀ jẹ̀mọ́ àbá lásán tó àṣàbíyà láti àgbáyé so that àṣàbíyà kò lọ́kùn èèyàn ó ṣe é tó fi ṣe tó fi máa èèyàn máa kó kọ́dà tó bá tún kẹ́lẹ́ yóò ti pé yóò sá àsọ̀bí àlẹ́ pípọ̀ tó bá ti mọ́ra dé bẹ́ẹ̀ yóò lè ṣe àsọ̀bí àná pé fọ́ọ̀mù rẹ̀ gan-an lórí àtàjọ jọba bàbá àtọmọ ìyá àbí lórí àtàjọ jọba bàbá àti ọmọ ìyá nìkan. ẹ láàrin ló ń tẹ kánjọ tọ́ sí oyè ń jọ tọ́ sóyè wọ́n ní bí wọ́n ṣe ń tò bí wọ́n ṣe ń tò bí wọ́n ṣe ń tò bí wọ́n ṣe ń tò wọ́n ní bí wọ́n ṣe ń tò tó ń bá wá dé bẹ́ẹ̀ àsọ̀bí àtọ́ tó ń bá kú ọ yóò tó máa fọ ọmọ rẹ kalẹ̀ ní ìṣe máa ṣẹlẹ̀ náà àwọn olóyè mi bẹ́ẹ̀ náà àwọn onípò mi inú ẹ̀ ló ń dà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa tọ̀yọ̀tọ̀ láti dáadáa àwọn náà wọ́n ń ṣe wọ́n ń ṣe kí ní sọ kàkà bí wọ́n lè kékeré wọn lè ṣe má àti pé kí ní sọ àti pé àwọn padà sílẹ̀ ń dọ́kọ̀dà náà sàwọn ọkọ̀ ó sì máa kí wọn wọn bọ̀ kí ní lára ọmọ ẹlòmíì tó lára mi ara mi tó bẹ́ẹ̀ pé wọ́n bá ń ṣiṣẹ́ bó ṣe kí wọ́n ṣe wọ́n ti sáfù lóòótọ́ sí ibi tí wọ́n ń jẹ lọ sí ìpàṣẹ mú ní bísíǹsì àtúntò tó bá bí ọ̀rẹ́ ẹwọn àsọbí yà àsọbí àwọn ọdọ ló débẹ̀ yà ẹlẹyà mi yà ẹlẹyà mi sùn ọdẹ bẹ sùn ẹlẹyà mi yà kò sí ẹbí kòkó dáadáa kò sí tó dáa kò sí tó dáa wọn kà ní ìyànjú tá a mẹ kò sí bẹ. so irú àwọn tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ yóò ṣe bí pípẹ́ tọ̀ kọ́dà lórí ara ẹni gangan yóò ṣe pé kò ní máa kò ní máa tọ́tọ́ sí nǹkan tó tọ́jú lórí kan ṣé àti ọba tẹlẹ ní ìdíje pé tó wọn bá ti rí ìkàtà ẹni tó bá jáfa ní ìdí ìkàtà kódà kí ti yókò òwe kò sí sọ́kà wọ́n ti rẹ̀ tó ń tọ́ ti tún jẹ́ ọ́tún yóò àwọn sọ lọ́nà halal ní ìkàtọ́ tọ́ ni wọ́n àtọ́jú ọ̀tọ́ ní ọ̀tọ́ ṣe ń sọ̀rọ̀ ìwé tí gbọ́dọ̀ dọ́lọ́ ń tọ́ tọ́ sẹ́ ẹlòmíì ọ̀wọ́ ìgbà alihamudulilayi ti ṣètò ọkọ náà àtọ́tọ́ bí ẹni tó ní kejì ìrọ̀ kóhùn ọ̀dì kan jẹ́

kó mọjú ẹ lọ torí pé inú abẹ́rẹ́ nǹkan tí máa ń fa ẹlẹ́ àmìyàn nígbà tí ẹni máa fi bẹ̀rẹ̀ ẹlẹ́ àmì tó ń ṣe pé kí gbogbo kálukú kí wọ́n ká lọ́wọ́ bọ̀ wọ́n lọ kó ti tọ́ da torí pé kò ní da dúró ní ẹlẹ́ àmì àti ń ṣe fún wa nìkan yóò padà máa ṣe kíni yóò padà máa galá rẹ̀ galá rẹ̀ tó jẹ́ pítọ̀ yóò ṣẹlẹ̀ àmì àfúnra rẹ̀ against ìlú àwọn sẹ́ńtọ́ sẹ́ńtọ́ sẹ́ńtọ́ tọ́sìnkà olùgbàpẹ́tọ́ pé sùhánù mọ́ra rẹ̀ ẹlòmọ́jọ́ olókòlógbò ológbò bá rẹ̀ gbogbo àwọn fámìlì sùhánì ọ̀pọ̀lọpọ̀ ní sábà máa ṣe bẹ́ẹ̀ wọ́n sábà máa ti ń tó tán wọ́n sábà máa ti ń tó tán àwọn tó á bùkátà sógbó gan nínú àwọn tó jẹ́ kéékèèké fámìlì àti tó ti tó àwọn ọmọ àwọn àdìgẹ́tọ̀ nítorí wọn burú lóko ẹni tó yẹ pé kò tọ́ sógbó lọ́jọ́ pé bàtí bàbá kú ẹni tó fi tó kú ọmọ ọmọdé wa fi yàwó

wọ́n mú sọ́dọ̀ mi wọ́n ń tọ́jú ẹ̀ lò sùkànnì ẹni tí wọ́n ń tọ́jú náà ní ọlọ́dọ̀ ó sì yọ ọ̀rọ̀ ó bẹ̀ ní ìṣẹ̀lẹ̀ nǹkan fa ní àti àlàsọ̀bíyà àlàsọ̀bíyà tí àlàsọ̀bíyà tó bá ti lu alára èèyàn bí ó sì máa dàgbà bí ó sì máa dàgbà bí ó sì máa dàgbà jẹ́ pé ó máa ti ṣe gbogbo yìí kí àbúrò wà lọ́kùnrin láti ṣe wọ́n tọ́ wọ́n lè máa kírun wọ́n máa dàrẹ́ wọ́n máa dàka tó bá ní ẹ̀tọ́ tó kọ́ ẹ̀ dàka wọ́n lè máa dàka àtọ̀bí ẹ̀dá àmì àtọ́wà lára tí ọba fura sí ọlọ́ ìṣẹ̀dá tí ó ń jẹ́rẹ̀ kankan lọ́dọ̀ lọ wọn kọ̀ ṣọ́ọ́nà nana bẹ sọ́kẹ́ sọ́lọ́ sọ́lọ́ ó jẹ́ ti láǹkà àtọ̀bí àtọ́kẹ́ kò láti àtọ̀bí kò sínú ìjọ ẹ̀ tó bá já lórí àtọ̀bí kò sínú ìjọ síta bá tẹlẹ ni ni tálọ́jà rẹ̀ kété tó tóbi pé ó jẹ́ fámìlì ni ó jẹ́ ọ̀nà ọjọ́ kìnnì kan nínú kọ́ tẹ nínú kọ́ láìpẹ́ wọn àrà aláìpẹ́ ń bẹ̀rẹ̀ pé kó o sòdodo fún kó o kọ́ lọ́wọ́ kó o bí kọ́ mọ́tàbọ̀ sí torí pé ọ̀ràn lọ́wọ́ nù ó jẹ́ kókó sínú ẹ̀ṣẹ̀ tó bá ti sàbòsí kọ́ bọ́pọ̀ kọ́ bọ́ra pọ̀ bí àdìmọ́ tó ṣe fún ẹ̀ tó sàbòsí fún kó tó bá rẹ́pẹ́ dọ́gba kan rẹ̀ kó dá kan yẹn padà tó bá jọ̀kọ́ rẹ̀ kẹ́ni kó dá padà mú wọn kò ní rárá ẹ̀ sà kùn náà ẹ̀dí kẹ́ni ẹ̀ sá dọ̀rọ̀ bó ẹ̀ sá jà sí bẹ́ẹ̀ ẹ̀ sá jà sí nìkan ẹ̀ ẹ̀ sàrà fún ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sàrà fún sọ so aṣọ bí àyẹ̀ ó léwu náà ó léwu náà àbí kọ́kọ́ kò sílẹ̀ àná bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tẹ́ pé ẹ bá kú lórí ẹ̀sìn sínú ìjọ kí ẹsẹ̀ pé báyà èèyàn sínú ìjọ àdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ tí a bá tẹ ẹ mọ́tò ní dandan mọ́ mi tó tẹ̀lé àdébí kú sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ẹsẹ̀ pé èèyàn sì yàn ti kó ló sáà gbogbo sọ̀rọ̀ táwọn ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí túmọ̀ sí pé ẹ̀ńtọ́ bá ṣe ntí àdébí kan máa ṣe òun táwọn sọ pé ẹ̀ńtọ́ bá ṣe kádà ẹ̀kọ́ sínú ìjọ wọn àbí kò sí nínú ìlànà ìtumọ̀ ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ ńlá nìyẹn tẹ́ kó lè mú wọn lọ́tọ̀ ọ̀rọ̀ so kọ́nà kan sọ ọdún àgbà tó dọ̀ mùsùlùmí so that kẹ́lẹ́dí ká fi gbogbo ọ̀gá ọ̀dà ká já àwọn ológun ká tà ká wó oògùn sí ti máa ń bẹ lára wa ó jẹ́ díẹ̀ níbẹ̀ lára wa ni ó jẹ́ ọkọ̀ pọ̀ ni ọba bá ti mọ ká tà ká lóògùn sí ọba ọ̀gùn tó bá mú náà ni ká ṣe kí ni ká fi lẹ̀ ká bẹ lọ́kọ̀ àwọn ọkọ̀ ká fi lẹ̀ kọ́dà nítorí pé àwọn ẹlòmíràn máa pè ẹ̀rọ kọ́lá lọ́sọ̀tọ̀ pé ọmọ àlè nípa bàjẹ́ kínní báyìí èyí wọn àwọn òfin tí wọn kọ́ lọ́mọ lẹ́tọ̀ bá ṣe ṣé ntọ́ bá mu àbí tí ọ̀bá mu kí ìkọ̀sí láàrin àfa méjì fẹ́ pé àfa rẹ̀ jẹ̀bi wọn ni ọmọ àlè nípa bá tọ̀ bá ṣe báyìí tọ̀ bá ṣe àbí tọ̀ bá ṣe kínní báyìí sùtánù lórí kínní ṣé àfa rẹ̀ lè dìbẹ́ǹdì àlẹ́ lọ́dọ̀ ọlọ́run àbá àgbẹ̀dẹ́ pé wọ́n dìbẹ́ǹdì wọn lórí lórí lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àfi káfà yóò ṣe káfà yóò ṣe afá yóò ṣe ń tẹ̀ ọ̀dà kó sọ tó takọ ẹ̀sìn nítorí tó takọ kó sọ tó takọ ẹni ọlọ́ sùhánà na rẹ̀ sẹ́kọ̀ àwọn ènìyàn kọ́kẹ́ ọlọ́ náà àwọn sàhábà náà yóò lọ́nà rẹ̀ hàn báyìí. àwọn tó bá lẹ́yìn wọn wọn lẹ́nu náà kò tó dájú náà tó kí wọn máa ní à wà ní nǹkan tó nǹkan báyìí ọ̀dà nǹkan báyìí ọ̀dà kan ní à ebi tó yìí mo ti ń fa gbogbo ẹni tó yẹ pé tí wọ́n bá ti gbọ́ èèyàn tẹ̀ yóò dùn ṣùgbọ́n kí wọ́n gbọ́ èèyàn kí wọ́n káwọn ti èèyàn tẹ̀ ọ́ gbọ́ èèyàn ẹlẹ́yà kọ̀ọ̀ká fún ẹlẹ́yà ni ara ní fà so wọ́n jọ máa gbé ẹsẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́wọ́ bá náà tí wọ́n tó dé wọ́n jọ gbé lọ́dọ̀ ọlọ́wọ́ bá náà ẹlẹ́yà máa ní fà pé kí wọ́n ti padà ní ta ọ̀pọ̀ lọ́wọ́ bá náà ní mọ́ sọ̀tọ̀ kálámà lè kí kálámà mọ̀ sọ̀ kí wọ́n má lè sọ̀rọ̀ kí wọ́n má lè sọ̀rọ̀ kọ́ má lè sọ̀rọ̀ kọ́ má lè ta wúfẹ́ kó tẹ̀ má lè sọ̀kà kọ́ èèyàn ti wà nígbà jẹ́ sí sọ náà ẹlẹ́yìn àwọn òbí wa rárá anábì tó máa sọ ní hadith ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ nàbí dọ́wọ́ tó máa fi mílíọ̀nù sọ̀rọ̀ rahmatulah jẹ́ni wípé man náà sọ̀rọ̀ kọ́ ló ara rẹ̀ rẹ̀ hàk èyí kì í yẹn tó bá ran ìjọ ẹ̀ lọ́wọ́ lórí ntí ọ̀dà lórí ìbàjẹ́ níbi ọ̀rọ̀ ni níbi iṣẹ́ ni ní kọ̀kọ̀ ni ní gbangba ni kọ́lá bẹ́ẹ̀ nìkan ọ̀mọ̀ ọlọ́run bá mọ̀ anábì tó sọ̀rọ̀ sọ̀rọ̀ fọwọ́ kàlùbẹ̀rẹ̀ ìdábí lóde yóò gbà ó lè bá lóde ànábi náà dàgbà ní ràǹkọ́mí tó jábọ́ láti tó ga orí òkè ni ọ̀dẹ́ tó orí òkè ọ̀dá jábọ́ láti tó ga ìmọ̀já wà jábọ́ sí ọjà gbọ́ sí kàńdá ràǹkọ́mí ti kí n kò jẹ́ kó yábẹ̀ lẹ́nà ó ti jábọ́ sí kàńdá lójú kó wọn kà wọn pa wọn pa ìyọ látara àbúrò yìí.

ẹgbẹ́ pé ìtọ́jú òdodo ọdún kẹsì òdodo torí pé látọ̀dọ̀ ẹni tó ti ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹni tó súnmọ́ ẹ̀ àbí ẹni tó láìpẹ́ ìtọ́jẹ́rọ oníọ́rá ìrọ́kọ́ anábìsẹ́ kò sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ń tàn ó ti kó sínú ẹ̀ṣẹ̀ ó ti parun bí ní ìlú àpò tó dábọ́ látòkè tó dábọ́ sínú kàdá ti parun tẹ́ pé kò sí tó kò láti bá kàn án parun wọn fi yọ kóńbé òkú kàdá tó dábọ́ lọ kọ́lọ́kọ́ sọ̀rọ̀ lálẹ́ látàrí lẹ́yìn wà náà lọ́la àṣẹ bí yọ̀ọ́ والمستبدع والمستبحات ونحول بها في الغاية من الأساس قال لا تلوي الكريم كاجي نسي انتم جاء أسابيع قاسم الصافي قال لي تبالي كم وانقلوا في الغاية kọ́dà ní àbálẹ̀ kù èèyàn ó pọ̀ láti fún ìgbésà fún pé kí ni ìyàwó àkóso ọ̀rọ̀ casa ìyọ́ náà bá wọ́n bẹ̀rẹ̀ lọ torí pé ní gáàsì àwọn oṣù tí a ti máa ń fa ní máa ń fa ìbínú àwọn ọ̀sẹ̀ tó máa ṣe àwọn àbàkọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ olùkọ́ tí wọ́n wà bẹ̀rẹ̀ lọ pé ìyọ́ takododo ìyọ́ takododo ìyọ́ sì gbọ́rọ̀ láàyè ìtakododo ti rè ọlọ́wọ́ bọ̀ fẹ́ ọlọ́wọ́ bọ̀ fẹ́ ìgbọ́rọ̀ láàyè ìpèrọ̀ ní ọ̀dodo ìpèdodo ní ọlọ́wọ́ bọ̀ fẹ́ ṣe táwọn àlọ́ fi tètè rí mi tó bá táwọn àlọ́ fi tètè táwọn àlọ́ fi sẹ́kùn ní kókó rẹ̀ tó fi gbà sáà ah, ọlọ́run ọba ọ̀sán nípa ní Muhammad sọ́lọ́ lọ́sọ̀rọ̀ níbi tí wọ́n tọ́lọ́ sọ̀kalẹ̀ fáwọn ìjọ anábì mọ́tò àlẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ àtọ̀rọ̀ àti ibi tí wọ́n tọ́lọ́ sọ̀kalẹ̀ fáwọn ìjọ anábì ẹ̀yẹsẹ̀ àlẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ àti ìjì ṣùgbọ́n àwọn ẹ̀sẹ̀ ti pé anábì tí wọ́n adẹ́nu bá nù àwọn náà ló ọ̀pọ̀lọpọ̀ àwọn anábì ọ̀wọ́ àwọn àtàwọn ló wá فإذا قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما معلم بين يدي من التوراة مبشرا برسول يأتي من بعد اسمه أحمد النبي إذا تفهمون ẹ̀yin ọba ní ìṣàyè òjíṣẹ́ ló ń dẹ́kun yìí ọlọ́run náà ti yìí láti pé síra tó wà níwájú yìí tó wà ní tọ́nà kàkà sí iwájú yìí tí ń jà sọ̀rọ̀ wọn ní ìdílé tí mo sàtàn ìjọ ayé tó ti láǹfà. wọn wá lọ pé ìfọwọ́ wọn lẹ òdodo lọ́dún àti mo ti yí padà òdodo ní kò sí lọ́lẹ̀ inú ń dọ́ àwọn bá tó yá sí ní ìlú àná tún wá láti máa fi fún yín rò pé tí wọn bá kú ọ tọ́lá bá kú طبعاً الذكاء أظن الذكاء كبير فلما جاءهم بالبينات قالوا هذا قهم مبين إيه إذا كان بالذكاء هذا يكون الدكتور بلوغ زمان معجزات يتعلم ذاتي آه نبي سلام يليو سلام سلام انا يعني النبي عليه الصلاة انا فوطان انا النبي عليه الصلاة والسلام يليو انا النبي موسى عليه الصلاة والسلام إيه أتلا الله في البيت إذا تعصب من عصبات من عصباتهم ولقونهم tó gbàgbà tó tó àti tẹ́lẹ̀ àmì àkójọ ọ̀rọ̀ tó ẹgẹ́ ìtàn alábàálà pé àtàn alábàálà bí ajáde àwọn ọmọ ìlú àwọn tẹ́ pé wọ́n ṣe àdébí àwọn wọ́n ṣe bí wọn láyà kojú wọn láyà kàwé sùhánàlá ara òkèlè dẹbẹ àkàbí àwọn onígbàgbọ́ kọ́ọ̀lù náà lọ sẹ́fẹ̀ mọ̀bí wọn ìdá ló mú wa òkùnà tó dọ́tọ́ dọ́jú lẹ́lẹ́ ìdálé òkùnà sáwọn sùhánàlá wọn tó bẹ́ẹ̀ ìdá ní lẹ́kọ̀ọ́ fojú wọn الله بلا ناصر ومن افترى ممن ومن أظلم ممن افترى على الله القذف وهو يدعي إلى الإسلام سبحان الله وسيكو ìjálàbòs twenty bẹ pé máa ń pè tẹ̀ka pèlú sínú islam fífi dáadáa pàrọ̀mọ́ náà wà lùlù àti àwọn àwọn bí àwọn àbáníṣẹ́lẹ̀ ṣe yìí tí wọ́n tẹ̀lé níbi yìí sàfẹ́ tẹ́tẹ́ lọ́wọ́ ìlú sọ. látara pé ànábì ìgbẹ̀yìn tọ́lá sọ́nà ìgbẹ̀yìn sọ́lọ́ lọ́wọ́ sàkéé sára wọn wọ́n ṣe tààsù gbẹ̀gbẹ̀ wọ́n ṣẹlẹ̀ àmì ẹ̀yà ìgbésẹ̀ náà ọlọ́dẹ kan pé àwọn abòsí tó tó tóbi àwọn ni wọ́n kọ́ lábòsí jù torí pé wọ́n dàgbà pamọ́ àwọn ọmọ wọn dàgbà ìlà nítorí wọ́n sọ̀kalẹ̀ àwọn ọba ìlà tẹ̀ sùhánà káwọn ojú rẹ̀ la tẹ́kọ̀ọ́ kẹ́lẹ́ dán ìdán sùhánà wáyà lọ. إن الله لا يهدي والله لا يهدي قوم الفاسقين wàlúwà láti lè kọ́ àlọ́ àlùmí ọlọ́run ní ọmọ tó bá tó bá dé alábòsí òun ní sànù wà ọlọ́kùn sọ wọn lẹ́kọ̀ọ́ sànù wà. bákan náà kámánà pé tí ń jẹ́ àsọ̀bíyà ọlọ́run ti pè wá sí pé ká pàtì kámánà tiẹ̀ mọ́ àsọ̀bíyà ti ti ń bẹ lára wa tá a ti ń ṣe lára wa kí sáàbù tó dé ìyẹn àwọn lárúbáwá àti ti ń bẹ lára ìran kọ̀ọ̀kan kí sáàbù tó dé kó tó wọ bẹ̀ kẹ́tọ́ dà sáàmù kọ̀ọ̀tún ẹ̀ká tó máa jí máa wọ́n ẹ̀ká bọ́ mọ́ra ẹ̀ran kan yányányí lọ́la ń sọ pé wà á tọ́sùn bí hajjẹ́lú láhì jẹ̀mí àwọn ọ̀làtàfàrọ́kù ẹ ti papọ̀ lórí ìtàbùrì dáadáa الله. ìtẹ̀lẹ́ ọlọ́ta ní nàfà sọ̀rọ̀ sọ̀rọ̀ kí tàfí ìjọ pààyàn pọ̀ kí mẹ́nà pààyàn pọ̀ ẹ tẹ̀lé tàbí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ìtẹ̀lé tàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ pààyàn pọ̀ bí hajjẹ́lú láhì jẹ̀mí àwọn ọ̀làtàfàrọ́kù ẹ má yá pàṣẹ láàrin má sọ pé rárá ọmọ alára ọmọ alára ni èkìtì ṣe ọmọ èkìtì àtọ̀tọ̀ rárá ẹ̀rọ jẹjẹ mọ̀ ṣẹlẹ̀ bákan náà èkó yàtọ̀ sí ra yẹn èkó èkó yàtọ̀ sí ọ̀yọ́ ọ̀yọ́ yàtọ̀ sí rárá bákan náà ẹ̀rọ jẹjẹ mọ̀ ṣẹlẹ̀ bákan náà lọ́kàlọ́ nǹkan yàtọ̀ máa yàtọ̀ sí ra bó a bá ti practice ẹ̀ sí láti máa yàtọ̀ sí ra wa ní àbájọ mọ̀ yàtọ̀ máa bákan náà wọ́n mọ̀ yàtọ̀ sí ra wa lọ sẹ́yìn tó nímọ̀ tó nímọ̀ ṣẹlẹ̀ lọ́tọ̀ kódà tó dúdú ẹgbẹ́ ẹni pé ń ṣe bíjà ọjọ́ tó náà ṣùgbọ́n ẹnìkan bẹ tí ò kéwu sẹ́ pé bí wọ́n bá ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ níbi ní ti tẹ̀lé sọ́nù lọ sọ̀rọ̀ ó wá tẹ̀lé ju ẹni tó nímọ̀ ṣẹlẹ̀ àwọn gan lọ ó náà náà lọ́la bí lọ́dọ̀ ọlọ́run ló ń tọ̀ lọ. ìyẹn ló sùn ọlọ́dọ̀ lọ in واعتقدوا بحجر الله جميعا ولا تفرقوا واذكروا إذ كنتم أعداء ẹ wá rántí gbà ẹ rẹ gbàtẹ pé ẹ̀ẹ́dẹ́ yóò ayé lójú ọ̀tá lẹ́jẹ́ fún ayé tẹ́ pé àníyàtọ̀ jàhílì yà ń dàbọ̀ kálukú àyẹ̀tì sí sábà ayé ń dàbọ̀ kálukú tẹ́ pé á tọ́mọ̀ ẹ̀ka bá máa ọmọ ìkàlódé kan ogún lè bẹ̀rẹ̀ jálè bẹ̀rẹ̀ ìtòótọ́ nǹkan bẹ́ẹ̀ ni fáàrí wọ́n ká gbèsè fáàrí èmìnìkìní èmìnìkìní kankan máa kíjọ bẹ̀rẹ̀ ẹnu àti gbàyẹ. ọkùnrin ní alátàlọ́ yà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ nínú àdá ẹnu àti ìdí àtọ́nà ṣẹ̀kùn tó kó yín papọ̀ pẹ̀lú ìdá. ẹ̀kọ́ nínú àdá fàálàgbẹ́ náà kúrò ní ọlọ́run fi ìsáàbù yìí sọkàn yín ọkàn yín kọ́ ìsáàbù àti nàpẹ́ ẹn tó jẹ́ dúdú ayé ọ̀tọ̀ jẹ́ tó jẹ́ funfun bí dúdú bá ti wà ń lọ bá ti lọ lóhun fún náà lọ mùsùlùmí ò lápẹ̀lẹ̀ ìgbẹ́jẹ́ wọn yóò fi dúdú ni ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ nù wọn yà ní ṣọ́ọ̀bà kan bẹ̀rẹ̀ náà ṣọ́ọ̀bù kìíní lára rẹ̀ nínú ṣọ́ọ̀bù àlùjáhìlíyà náà ni ìgbẹ́jẹ́ kan bẹ̀rẹ̀ nínú àwọn àgbẹ̀gbẹ̀ àkọ́kọ́ náà ni ẹni pé ìjàgbé àti àti kálukú ṣe fún ìtàn òkúlé bẹ́ẹ̀ náà ni wọ́n tó kálukú àṣẹ ọba ní ìjọba wà mùsùlùmí بإخوانهم وبإخوان المسلمين ويرى النصر ضعيفا ويقوى بإخوانه المسلمين so المسلمين ما يرى كل يوم يوم في يوم المسلمين جل في البلد في الصلاة يسمع يرى أن تقول يوم المسلمين قوم بمسلمين سمعهم دمتين ما تقول بشي ولا لني أسخن الرسول والسبع أسخن الصحابة لا يجب لنا gbogbo

أما ما أعرف back to that now inú ewu tó ti tí ó tí ó tí ó tí ó tí ó sì máa jálẹ̀ fún àlàyé sọ fún wa nínú اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وجهنا متمسك بسنة نبيك صلى الله عليه وسلم قلب أفعالنا سرا وعلنا خلوة وجهة قولا وعملا اللهم اللهم زينا بنعمة الإيمان وجعلنا هداة السبيل اللهم زينا بنعمة الإيمان وجعلنا هداة المهتدين اللهم اجعلنا وجميع المسلمين من تراضي الأخلاق والأعمال على غير الأخلاق إنك ولي ذلك قدير قم لا تنم فإن الزمان يا طالب العلم قم لا تنم فإن الزمان